Naam, barakallahu fikum. ọmọ ìyá wa lóbìnrin tí wọ́n ní iṣẹ́ kétra làwọn ń ṣe kọ́nà ọba kójọ kó bá mi fi àlùbáríkà sí iṣẹ́ yín àwọn ibi tí ẹ fọkàn dáadáa sí kọ́nà kò ṣe fún yín ibi tí ẹ sì fi sí kọ́nà ọba ṣe fún yín torí ń pé ìbéèrè yín ìbéèrè tó dáa ni ìbéèrè tó sì tọ́ọ̀tì ọkàn ni látara wípé ẹni tó bá ń béèrè ó jẹ́ ní tó nífẹ̀ẹ́ ọlọ́run bá àtòjíṣẹ́ tó sì nífẹ̀ẹ́ láti tẹ̀lé àṣẹ ọlọ́run bá àtòjíṣẹ́. ìbéèrè náà ni pé kéèkì lẹ́ ń ṣe àwọn tó pọ̀ jù nínú àwọn tó máa ń request fún pé kẹ́ báwọn ṣe kéèkì òun làwọn tí wọ́n fẹ́ ṣe birthday now birthday ní celebration nínú nǹkan tí ó ti gbajúmọ̀ láwùjọ ni nínú tó sì encourage àwọn èèyàn lé lórí ní facebook ẹ rí pé gbogbo ìgbà facebook a máa rán àwọn èèyàn létí birthday wọn tó fi máa ń mú àmọ́ àwọn tí wọ́n jẹ́ mùsùlùmí pàápàá jùlọ àwọn tí àwọn èèyàn ń pè láfa ní àwùjọ pàápàá jùlọ àwọn tí ó jẹ́ pé àgbọ́yé sunna ò fi bẹ́ẹ̀ sí fún a rí pé gbogbo wọn náà ni wọ́n ń ṣe celebration birthday birthday birthday lẹ́nu tá a sì mọ̀ pé minal umuri al-muhdathat nínú àwọn àdádálẹ̀ ni ẹ̀sìn tí mùsùlùmí gbọ́dọ̀ jìnnà sí nígbà tá a ti mọ̀ pé ká celebrate birthday ohun tí ọlọ́run ọba lòdì sí ni tí ẹ̀sìn Islam lòdì sí ni so ohun tó dáa jù òun ni pé kí mùsùlùmí kó má ran àwọn tí wọ́n ń ṣe lọ́wọ́ ọlọ́run ni wa ta'awanu 'ala al-birri wat-taqwa ẹran ayé lọ́wọ́ lórí dáadáa àti ìbẹ̀rù ọlọ́run wa la ta'awanu 'ala al-ithmi wal-'udwan ẹ má ran ayé lọ́wọ́ lórí ẹ̀ṣẹ̀ àti ìyapa ọlọ́run ọba so wá sí mọ̀ pẹ́sẹ̀ ni káwọn èèyàn máa celebrate birthday ìyapa eh, ìyapa ọlọ́run ni káwọn èèyàn máa celebrate birthday so ká má ràn wọ́n lọ́wọ́ lé lórí ká jẹ́ kí wọ́n mọ̀ wá pé tó bá ti jẹ́ lórí nǹkan báyìí ká sì má tàtà rẹ̀ ṣe wá sí fáwọn èèyàn pé ọjọ́ orí wa lékún ọdún kan kò worth celebration torí wípé kí ni ohun tó yẹ kó jẹ́ ni pé ká máa ronú ká banújẹ́ lórí wípé kí ni ọdún kan ti kúrò nínú ọdún tá a fẹ́ lò ní ayé kí wá ní ohun tá a ti rí tì síwájú ọlọ́run ọba ní ohun tó jẹ́ pé tá a bá kúrò níbí tá a máa bá pàdé lọ́hùn ìyẹn níwájú ọlọ́run ọba Allah subhanahu wa ta'ala so téèyàn bá wá ṣe lé mọ̀ntàrọ̀kà lillahi shay'an àwádọ́hùn lọ́hùn khayran minhu ẹnikẹ́ni tó bá fi nǹkan kan sílẹ̀ torí tọ́lọ́hùn ọlọ́run ọba máa fún ní ohun tó dáa ju nǹkan yẹn lọ so táwọn èèyàn bá ti mọ̀ yìí torí pé àwọn èèyàn fẹ́ ṣòkú wọ́n fẹ́ gé bẹ́ẹ̀ wọ́n fẹ́ gé kéèkì ó ti yẹ oríṣiríṣi kódà tó fi mọ́pọ́ ọ̀yàn ń ṣe márèjì à ń gé kéèkì táwọn èèyàn bá ń ṣe márèjì kò sí láì fi kàn jẹ kéèkì bọ̀ tó bá ti ń di pamá ní kọ́kọ́ àtìyàwó kọ́ wá mú ọ̀bẹ dání kọ́ gé kéèkì márèjì eléyìí náà ti di àdádálẹ̀ gbogbo àwọn ṣesí ìṣesí àwọn yahud àti nasọ́rọ̀ ni ọlọ́run sì sọ pé wàlẹ́ kẹ̀kẹ́ bíi ẹ má tẹ̀lé kótówá ti ṣe ìtàn ojú ọ̀nà àwọn ẹni tí wọ́n tán ya pọ̀ ọlọ́run ọba kọ́lọ́n bá mi dúró tì kó ṣe àlékún dáadáa yé àti ìgbogbo wa náà ọlọ́run bá wà pẹ̀lú wa barakallahu fikum.